adájọ́ mọ́tàṣé asọ̀rọ̀mọ́yẹ̀ bọ́ bá sọnù ẹja wa mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńláyé níbikíbi tí afẹ́fẹ́ kínní ń fẹ́ dé wàhálà àti dààmú kò ní mọ̀nà lé wa akandọ̀rọ̀ Awikonko lórúkọ mi ọmọ yìí náà ni ọ̀rẹ́ yìí náà ni olólùfẹ́ yìí náà ni àyànfẹ́ yìí náà ni èdè àti àṣà Yorùbá jẹ mí lógún àlàáfíà ilẹ̀ Yorùbá jẹ mí lọ́kàn ìdàgbàsókè orílẹ̀-èdè Yorùbá ọmọmọláyà mi ìdí ni pé bàbá ní akọ aṣọ sí wèrè lọ́rùn yóò sọ gbogbo aṣọ dàkísà o tàbá ní kákéde dìrín ó sòkú ìyá ìbú ṣe fẹ́ òórùn ò ní jẹ́ kí gbogbo ará àdúgbò sinmi lélẹ̀ tó túmọ̀ sí pé ajọ́rò ní jẹ́jẹ̀rò akíkanjú kan ò lè dógun sẹ́ bí ò bá sá látìlẹ́yìn fún ìjọ àjùmọ̀jó ní gbayì kíkọ́ni ijó ànìkànjó kọ́ni lẹ́sẹ̀ ọ̀pọ̀ báyìí lè sùn fi yagi lóko ọ̀pọ̀ gírí ẹsẹ̀ ní yẹ̀nà ọ̀pọ̀ ikán ní mali, ọ̀pọ̀ oyin ní sáfárá ọ̀pọ̀ irun á sì magìyàn ẹnìkankan ò lè dàlú ṣe yóò bá lọ wọ́n bọ̀ wọ́n ní agán lọ̀rọ̀ ló kò ṣeé dágbé lélẹ̀ tó túmọ̀ sí wípé àtolórí àtọmọ ẹ̀yìn la nípa pàtàkì láti kó bó bá jẹ́ pé lóòótọ́ o la fẹ́ kórílẹ̀ yóò sùn wá bọ̀ bó bá jẹ́ lóòótọ́ la fẹ́ kìlú ó dùn kó di ó rójú ká lè bá àrọ́mọ tálákà tí ó ròde ẹmu ìtumọ̀ eléyìí ò ní pé ìrọ̀rùn ó gìnì ìrọ̀rùn ẹyẹ o. ẹ káàbọ̀ padà sí ìpín kẹsà ètò tí mò ń bá bọ̀ ibi tí mo ti ní ibi ń pa wá ìyà ń jẹ wá kí ló ṣẹlẹ̀ síran Yorùbá ẹ̀fún ni àbẹ́ẹ̀dì ṣé wọ́n ṣépè sọ wá ni àbábèlú ni ṣé wọ́n ṣàṣìwá ni táwa tá a jẹ́ fúnifúnni wá dẹ̀ntì tọrọ jẹ níbo làwọn ẹ̀dọ̀nkìá attitude yìí máa gbé wa dé kọkàn mi ò kọkàn mi ò kọkàn mi ò láfi balẹ̀ Yorùbá débi tó dé lórí ọ̀rọ̀ òṣèlú Ìbàdàn la máa àmọ́lá epo àwọn ará òkè ọ̀yà ta rò pé wọ́n gọ̀ wọ́n mọ̀ òṣèlú ṣe ju wa lọ yes wọ́n mọ̀ nípa politics gan jù wá lọ tí ó bá sára òkè ọya kò sí ẹ̀yà tó lè dá jẹ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà do you know ó rọrùn fáwọn ará òkè ọya láti máa ṣàárẹ̀ lọ ìdí ni pé a ní north central a ní north east a ní north west. mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà ń wọ́n pọ̀ ju south east àti south west lọ lápapọ̀ ní population wọ́n pọ̀ jù wá lọ bí wọ́n ti wá pọ̀ tó ń ó rọrùn fún wọn láti ṣiṣẹ́ sójú ọ̀nà kan ṣoṣo tó bá ti jọ ọmọ wọn náà fẹ́ tẹ̀lé níbi tí wọ́n bá mú òṣèlú ṣe dé bó ṣe rọrùn fáwọn kírun láwọn panupọ̀ sọ́nà kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe rọrùn fún wọn láti destabilize àwa láti pín wa yẹlẹyẹlẹ ilẹ̀ Yorùbá la ti máa ń ṣiṣẹ́ fúnra wa tá a sọ pé à ń ṣiṣẹ́ fún pátì ẹ̀mí ìná máa ń ṣiṣẹ́ fún interest wa a kì í ṣiṣẹ́ fún interest ìlú meanwhile interest ìlú ló yẹ kó jẹ́ paramount ilẹ̀ Yorùbá ló ti rí kinní kan pátì kinní kan pátì kinní kan pátì kinní kan pátì ilẹ̀ Yorùbá làwọn méjì ó ti jọ máa ṣiṣẹ́ nínú ẹgbẹ́ òṣèlú kan lẹ́nì kan ti sọ pé òun fẹ́ já rẹ tàbí òun fẹ́ so lórí torí pé òun ò fóun ní ọlọ́dẹ́gbẹ́ tiẹ̀ lẹ̀ tàbí ní ọlọ́bọ́sẹ́gbẹ́ mi ní ó kọ́ àwọn ọmọlẹ́yìn tiẹ̀ jáde wá sínú ẹgbẹ́ mi ilẹ̀ Yorùbá la ti rá àwọn méjì tí wọ́n mọ̀ fa nǹkan mọ́ra wọn lọ́wọ́ tí kínní ò lè filẹ̀ fún interest ìlú tí kejì ò ní lè filẹ̀ fún kínní for the interest of ìlú tí wọ́n sọ pé àwọn ń jà lé lórí tàbí táwọn ń jà fún wọ́n wàá sọ di kàkà kéku ọmọ jẹ ṣèṣe ìran Yorùbá ní sòṣèlú irú ẹ̀ yóò yà fi ṣàwàdànù ni ntí kìíní wọn bá fi sùjọ fún wọn nìkan tí ó fi wúlò fún ọ káyà pín yẹlẹyẹlẹ kó jófò onílé kó jófò àlejò ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọn ìpínlẹ̀ wa ìpínlẹ̀ Ọ̀ṣun as a case study tí wọ́n ti máa fa wọ́n máa fapò ya mọ́ra wọn lọ́wọ́ tí òfin ní wúlò fọ́tún tí ò ní wúlò fọ́sì tó wá jára àtàní ó padà jàǹfààní ẹ̀ irú ìgbé ayé tá a máa ń gbé ní ilẹ̀ Yorùbá nù eléyìí ò wá lónìí níbi tí mo roko tì sí mo fẹ́ fàbọ̀ sí excuse wa lórí ebi tí ń pa wá excuse wa lórí ìdí tá a fi dáko àwáwí wa lórí ìdí tí a ta fi wọ́n gbà tá ń ṣèwọ́de ǹjẹ́ mo iye tá ń ra ta lé ni ata di five hundred naira ata two thousand tó ń rò fọ́ kíní kan ò tó ṣe bẹ́ẹ̀ ń bọ̀ náà ti ń kàtọ̀ ń wá ṣe ronú pa ẹ̀ ẹni tó bá fẹ́ mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo ti sọ ẹ lọ wo part one part two ètò yìí ìpele kẹta rèé iwájú làwọn máa ń lọ àníri tí ó dára padà sẹ́yìn pẹ̀lú ògo Ọlọ́run well níbi tí mo roko ti sí ni mo ti ń sọ nípa àwọn sáré ilẹ̀ tá a nílẹ̀ Yorùbá ti ń ṣòfò ti ń ṣòfò dànù níbi tá a ti láwọn èèyàn tí wọ́n sangun tí wọ́n lọ́wọ́ tán lẹ́sẹ̀ tí wọ́n wà éèbù tí wọ́n lè dáko tí wọ́n lè sọ̀gbìn ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n wà lórí oorun wọ́n wà nílé tẹ́tẹ́ nkíní kan nàìjà kíní kan kíní kan ibẹ̀ náà wà nísìnyí tán jókòó síbẹ̀ tán jáwèé tán sanwó síbẹ̀ ẹni àwo kéékèèké la fi ń ṣe téèyàn bá gọ̀ téèyàn ò ponú téèyàn ìsàmùkún mẹ́kọ̀ọ́ ó yẹ kó mọ̀ páwọn tó gbé tẹ́tẹ́ kalẹ̀ náà fi ń jèrè ni kò sí ìrànṣòwò tí ó ṣòwò tí ó dáwó gbó gbogbo òṣòwò ló fẹ́ jèrè wọ́n wá mú tẹ́tẹ́ ní bàdà ọ̀pá tọ́rọ́ dáná inú ńlọ́yà mi ò tó pọ̀ sí five hundred naira náà ni ẹ wá ro five hundred naira times one hundred thousand oye tí ó jẹ́ fún ẹni tó ní iléeṣẹ́ tẹ́tẹ́ bẹ́ẹ̀ lomi ò ṣe ṣe wọ́n ta tẹ́tẹ́ débi pé ẹlòmíì ò fi fóònù ta ẹlòmíì ò fowó ta lẹ́yìn owó yóò fi fóònù ta tàbí kó fi fóònù dógò bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan níyẹn o àwọn èèyàn tó yẹ kó wà lóko tán ti ń dáko ńbi tán ti ń sanko ńbi tán ti ń gbèǹgẹ́ tán ti ń kọ̀bẹ̀ àwa ń sọ̀rọ̀ nípa iye sáré ilẹ̀ tí ń ṣòfò nílẹ̀ Yorùbá now gẹ́gẹ́ bí ìwádìí àwọn onímọ̀ ìjìnlẹ̀ because èmi ò kí ń ṣe níṣirò yìí ìṣó níṣirò I'm not a mathematician sọ̀rọ̀sọ̀rọ̀ látàn àti pèdèpèdè lásán lèmi wọ́n wá ní um, tá a bá gbé éka alẹ̀ kan kalẹ̀ a yọ plọ̀tì ilẹ̀ márùndínlógún nínú ẹ̀ that is two point five acre of land now wọ́n wá ní tá a bá gbìn rẹ̀ sí sórí one hectare of land a máa rí èrè àádọ́ta àpò ìrẹsì lórí one hectare of land that is fifty bags of rice out of just one hectare now pé one same one hectare yẹn ó máa fún wa ní one hundred bags of gààrí pé lè sí o pé mo dáko o agbára mi ò wá gbé ju ẹ̀ta lè kan lọ at the end of the day tí n bá pin gbé pákí síbẹ̀ màá rí èrè tí màá rí jẹ́ ń bẹ̀ ẹ mọ́ bínú ìfẹ́ jẹ́ kékeré mi ó kú ni o pé èrè tí màá rí ń bẹ̀ ká ní mo fi àwọn pákí tí mo bá gbè síbẹ̀ mo fi ṣe gàrí nìkan màá rí like one hundred bags of gàrí tẹ́ bá wá wo pákí ntí wọ́n rí mú jáde ń bẹ̀ pọ̀ gan bàbá pákí tá a fẹ́ fi ṣe gàrí alẹ́ fi ṣe lùbọ́ ọlá fún nínú ẹ̀ náà ni wọ́n ti ń yọ fùfú jáde táwọn ìyá Ìgbò ń pè ní akú wọ́n yọ starch jáde ń bẹ̀ oríṣiríṣi nǹkan náà mú jáde lára pákí à ń jẹ pákí bí iṣu àfi ń góyàn jẹ so now káwá imagine wípé ata tàbí tomato la gbìn sórí one hectare níbi tá a láti lè rí one hundred bags of gàrí fifty bags of rice ká wá béèrè pé bíi ata mélòó la máa wá rí lórí sẹ́milẹ̀ ẹ rí i pé ilẹ̀ ọ̀wẹ́ ibi àkàrà ọ̀kẹ́ kan bá jẹ̀kọ́ dé ẹnu ò ní wínrìn. ṣé wí ẹ̀kọ́ ni káka ni àbí ilẹ̀ ó ti wẹ now a sì ní three million hectares of land tẹ̀tìrì pẹ́ nìkan kò ṣe wá wa èèyàn kan kò wa ogun ara wa ní ń bá wa jà orí mi ń bá mi jà mo pò kò sóògùn tí ò ṣe sẹ̀ oògùn ara ẹni nìkan ni oògùn ayé gbóògùn oògùn ọ̀tá gbóògùn oògùn òdílé gbóògùn oògùn ara ẹni nìkan ni ògbè tuntun tí ọ̀gbẹ́ bọ ìṣọ́ra àti kóra ẹni níjànú lọ́nà àbáyọ bó la ṣe wá ṣọ́ra wa táàfin ní jìn ebi táàfin ní pariwo tí ò nítumọ̀ ebi ń pawó ebi ń pawó ebi ń ó wà náà yìí ìdí tó fi wà àná ẹ̀ ni pé tó bá wọlé ọlọ́ràá tá a ní wọ́n máa wò pé kí ni ń sàwọn èèyàn yìí kí ni ń ṣe wá gan má bínú o bọ́rọ̀ yẹn ṣe bá o wí ló ṣe bí mi náà wí o mi bá ní ọ̀dà kó yẹ kémi náà dáko mi bá ní ọ̀sọ̀gbìn yẹ kémi náà sọ̀gbìn ni mo fi ní bọ́mọ ìyá méjì bá wọ̀yẹ̀ wò tán sọ̀rọ̀ ojú wọn ni ẹ wò nílẹ̀ fi máa ń fà ní ọ̀rọ̀ tán bára wọn sọ òótọ́ ọ̀rọ̀ tó korokoro bíi ìjogbo lájọ́ ń sọ fúnra wa ẹ̀yin tí mo ń bá sọ̀rọ̀ nìkan kọ́ ló bá wí ó gbé mi pàápàá tí mo ń sọ wí kájọ ń sàṣà kájọ sàṣà ò lórí ni kájọ wo ìgbésẹ̀ tá a máa gbé kájọ wo ohun tó máa jọ́nà àbáyọ fún wa ìdènà tá a fi ń ṣèjíròrò lórí ẹ̀ now like i said ẹ má gbàgbé pé mo sọ pé mo ti list àwọn nǹkan tí mo fẹ́ sọ kí n má bàa gbàgbé àwọn point kan now tá bá sọ̀rọ̀ nípa south west geopolitical zone àwọn local government tá a ní ó jẹ́ one hundred and thirty seven local government now tá a bá yọ ìpínlẹ̀ Kano tó ní local government tó pọ̀ jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà which is forty four ìpínlẹ̀ Ọ̀yọ́ ló tó kàn with thirty three local government ìpínlẹ̀ Ọ̀ṣun ní thirty local government àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ now gbogbo àwọn local government yìí kí lójúṣe wọn gẹ́gẹ́ bí third tier of government because gbogbo ló ní responsibilities ọ̀tọ̀ọ̀tọ̀ ìjọba àpapọ̀ ní responsibility tiẹ̀ ìjọba ìpínlẹ̀ ní tiẹ̀ kí ni responsibility ìjọba ìbílẹ̀ responsibility wọn ó base lórí iṣẹ́ àgbẹ̀ ìpèsè oúnjẹ that is food production and agricultural development. My dear brothers and sisters between me and you láàrin èmi àtẹ̀yìn local government mélòó ńlẹ̀ Yorùbá ni wá ń pèsè oúnjẹ tí local government ní àbí tọ̀dọ̀ wa now káwá sọ wípé three hundred million naira ni allocation tí wọ́n ń gbà per month lóṣù kan ká sọ pé three hundred million naira la allocation tí wọ́n ń gbà lóṣù kan tá a bá wá times ẹ̀ pẹ̀lú one hundred and thirty seven tí í ṣe iye local government tá a ní a máa ní like forty one billion naira tó jẹ́ allocation tí wọ́n ń gbà per month wọ́n wàá jẹ́ ìyọ́ lẹ́nu púpọ̀ do you know pé arí local government tó ń gbà tó one billion naira lóṣù kan hmm? one billion naira per month gẹ́gẹ́ bá a ṣe wá sọ wípé gẹ́gẹ́ bí àlàkalẹ̀ tí wọ́n pè ní fourth schedule lọ́dún 1999 lára duty local government ò ní food production and agricultural development káwa sọ wípé nínú allocation tí ń wọ local government kọ̀ọ̀kan tàbí tí wọ́n generate internally tàbí ká sọ wípé tí ń wọlé sọ́dọ̀ wọn orí agricultural development ni wọ́n ná lé lórí. máa sọ pé a máa máa ní like six billion naira láàrin oṣù fún state mẹ́fẹ̀ẹ̀fà ni mo sọ o and we be having like seventy two billion naira annually okay ní àwọn local government tó wà ní south west kí wọ́n wá kó seventy two billion naira sórí food production ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi láàrin ọdún kan irú oúnjẹ ìwò lánàá jẹ báwo lóúnjẹ wa ṣe máa wọ́n sí bóò ni ó ṣe di ọ̀pọ̀pọ̀ ọ̀yọ̀kú sí. lélẹ̀ tó túmọ̀ sí pé every arms of government ná mojúṣe wọn ṣùgbọ́n tí wọn ò sojúṣe wọn but do we ask them any question. ń dò láti bí wọ́n léèrè sáà béèrè kankan lọ́wọ́ wọn kọ̀ọ̀kan wá kọ̀ọ̀kan wá la nígbàgbọ́ nínú ẹ̀ ẹ wo wàhálà tí wọ́n nìyẹn jàre mi ò tiẹ̀ ní interest nínú òṣèlú kò sọ́kàn mi nínú òṣèlú tó bá wù wọ́n nìkan ṣe ẹ bá wò kó jẹ ẹ bá wò kó mọ́ kó jẹ ọdún mẹ́rin á sáà pé má gbàgbé ọdún mẹ́rin á sáà pé yẹn ọdún mẹ́rin yẹn ti yọ kúrò nínú ìgbésí ayé tiẹ̀ ọdún mẹ́rin yẹn ti háàdì mọ́ èjì ẹ kí ló achieve within that four years ó wà stake o. Oh, kí ló pàdánù within that four years ó wà at stake. pápápá ẹ jẹ́ kí n sáré rìn iwájú torí àkókò mi. now níbi tẹ́ bá ti invest seventy two billion naira sórí iṣẹ́ kì sáà sí pé máa kówó lẹ̀ sínú oko owó ni wọ́n máa san kó owó ni wọ́n máa sọ̀gbìn lọ that means a ti ní demand power that is either directly or indirectly employment ti dé fáwọn fáwọn èèyàn kan àwọn tí ó sanko ẹ lè sọ pé kán sanko lásán láì fún wọn lówó àwọn tí ó sọ̀gbìn ẹ sọ pé kán sọ̀gbìn lásán láì fún wọn lówó ẹ tẹ́ máa gbé tractor lé lọ́wọ́ pé kó wá tractor nú oko sẹ́ẹ̀ ní sanwó fún ni ìyẹn túmọ̀ sí pé a ti pèsè iṣẹ́ fáwọn èèyàn kan with that advantage méjì ló mú fún wa a pèsè iṣẹ́ fáwọn èèyàn kan èrè tá a bá rí níbẹ̀ yóò jàǹfààní ìlú ká ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe sà ká sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe mà á ní mà lọ́gbọ́n ibi o in ní gbúrò nǹkan tí wọ́n ń pè lébi ebi àti yàn yóò ti di àfisẹ́yìn ilẹ̀ Yorùbá ẹ̀yà tí bá ń complain làwọn máa fi ṣe ẹ̀yẹ̀ pé can you imagine ṣó ráwọn ẹ̀yà yẹn wọ́n wá ń pariwo ebi nísìn ẹ̀yin náà ṣe bá a ṣe example ẹ̀ kọ́ jẹ́ now kàkàká gbà àwọn ìgbésẹ̀ yìí kàkàká béèrè àwọn questions yìí excuses oríṣiríṣi tí ọ̀jẹ̀ níhù tí ọ̀jẹ̀ níhù tó nítumọ̀ tí ò nítumọ̀ tíjọba ò lè respond sí nǹkan lè respond sí láàmà debate lé lórí now a máa retí ààrẹ láti wá sojúṣe ìjọba ìpínlẹ̀ kọ́dẹ̀ tó sojúṣe ìjọba ìbílẹ̀ does that make any sense to you? mo kàn ní ká jọ rò bẹ́ẹ̀ ni o nígbà tí ẹ̀ka àjọba jẹ́ mẹ́ta tẹ wá ní ẹni tó jẹ́ kan nù ẹ̀ka àjọba yẹn kó pàfọ́ọ̀mù ojúṣe àwọn méjì tó kù ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí tàbá wa ń béèrè fún àkáǹtì lọ́dọ̀ kan wáyé tá a béèrè lọ́wọ́ àwọn tó kù ibi tán bá ti fẹ́ pínwó tán bá ti fẹ́ pín federal location wọ́n á pín sọ́nà mẹ́ta ti federal lélẹ̀ o ti state lélẹ̀ o eléyìí ni tàwọn local government kálukú wọn tó tẹ́wọ́ gbowó la gbọ́dọ̀ béèrè yìí bó ni wọ́n ṣe náwó yẹn lọ́wọ́ wọn. so now mo ti béèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan n wà nílò àmì fàágùn fún mọ́ pé kí ni position yorùbá ní ẹkọ́nọ́mì nàìjíríà lọ́àmì o ìsàlẹ̀ làwà ilẹ̀ ilẹ̀ pàápàá làwà nínú ẹ̀kọ́ tó ń fi ń grow ẹkọ́nọ́mì o nínú ìlú o ilẹ̀ làwà so ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ àákò ni mò ń wò ṣùgbọ́n àwọn pọ́ìntì kan wà tí mi gbọ́dọ̀ mọ̀ at least bó jẹ́ briefly tí mi gbọ́dọ̀ mọ̀ mẹ́nubà like I said ilẹ̀ Yorùbá ó jẹ́ ilẹ̀ kan tí Ọlọ́run bùkún fún you and I know òórùn wọ̀ ọ̀ràn jù òjò wọ̀ ọ̀rọ̀ jù ilẹ̀ wúrí ìjì ọjà jura lọ atẹ́gùn ọ̀fẹ́ jù ooru òmú jù alójú ọjọ́ tó dáa anílẹ̀ ọlọ́ràá kọ́lọ̀ǹgọ̀ bọ́ wá dá wa sáyé ń tiẹ̀ o bá a sì fẹ́ báyé wá rọ̀rùn ọwọ́ kálukú lọ́wọ́ à àbáni wáṣẹ́ ni àìbáni ṣiṣẹ́ gbogbo bá a ṣe ń sunkún forí sọlẹ̀ ń tọ́sí gbàdúrà ń olúwa pèsè fún wa pèsè fún ọlọ́run máa wọ̀ pé dèdèrè níyì o nígbà mo fún ilé ọlọ́ra ṣé mo ní ẹ máa ni àyè expect mi kí n bá yín mọ́kọ́ kí n bá yín màdà kí n wá máa bá yín sànko orí yín ò pé ọpọlọ yín ò ṣiṣẹ́ tọ́wọ́ ibi bá bàyí dáadáa ẹ mọ̀ tó yẹ kẹ́ ẹ ṣe no amount of prayer can give you food no amount of prayer bàbá àyàn náà fìlà one thousand kò lè gbé ẹ̀bà síwájú ẹ̀ ìsàkórè ra gàrí tàbí kọ́ yán ó sì gbomi kaná ó tẹ̀bà ni yóò tó dẹ̀bà kò sí májíkì kan tí ó gbé bá wájú ẹ̀. now like i said earlier mo ní ìpínlẹ̀ kwara wọ́n ní ilẹ̀ tó tóbi lóòótọ́ alika wọn mọ north central ṣùgbọ́n ìwà tèmi mọ̀ ìwádìí dẹ̀ fi hàn wá pé ran yorùbá lọ́pọ̀ jù ń bẹ̀ nípínlẹ̀ kwara àti ìlọrin o àti òró àtọ̀fà o káàkiri ìran yorùbá lọ́pọ̀ jù ń bẹ now àwa ní ilẹ̀ tó pọ̀ gan rẹpẹtẹ ń bẹ ká wá sọ wípé ìpínlẹ̀ kwara nìkan do you know ká nílẹ̀ tí wọ́n ní afigbèrèsè wọ́n lè produce twenty five percent rice and jẹ throughout the federation. Kwara state nìkan ilẹ̀ wọn ti gbin rice dáadáa gẹ́gẹ́ bí ìwádìí àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n jẹ́ oyé wa wípé wọ́n lè produce twenty five percent rice tá a ní èdè ní Nàìjíríà throughout a year ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń gbìn kò rí bẹ́ẹ̀ o mo sọ lẹ́ẹ̀kan pé àríjọba ìbílẹ̀ tó jẹ́ pé ní Kwara state ó tóbi ju the Holy Ekiti state lọ now tí mo bá fẹ́ ṣe ní àkótán torí àkókò mi màá jẹ́ kó yé ọ wípé ìjọba àpapọ̀ wọ́n lójúṣe tí wọ́n tó yẹ kán ṣe and to the best of my understanding ààrẹ tó wà lórí àlééfà àkọ́kọ́ béèrè pé ṣó play role ẹ̀ ó play role sorry mi ì yín Bọ́lá Tinubu n sọ pé Bọ́lá Tinubu dáa ṣùgbọ́n ṣó play role ẹ̀ ó play then you now ask me a jẹ́ pé mo níná ń jó lórí omi nu wọ́n kàn béèrè pé kí n kérú ẹ̀ wá ìwádìí fi hàn wípé látìgbà tí Bọ́lá Tinubu ti dé ni allocation tí wọ́n ń gbà ní federal ìyẹn àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló ti increase sí kò jẹ́ ìpínlẹ̀ kankan lówó owó tó yẹ kán san fún local government wọ́n san fún wọn dáadáa now nígbà tá à ń pariwo pé ah, nǹkan wọn o igbádogójì èrò wájà he gave every state twenty trucks of grains twenty twenty trucks of grace that is rice wà ń bẹ àgbàdo wà ń bẹ ẹ̀wà wà ń bẹ do you know àwọn gómìnà wọ̀nyí wọ́n yọ ilé tí wọ́n yọ fọ́rẹ̀ẹ́ wọ́n yọ èyí tí wọ́n yọ fọ́mọ ẹgbẹ́ ntọ́ bá kúnlẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ni ó tó pín fọ́mọ ẹgbẹ́ àti fámìlì tiwọn náà ntí federal government gbélẹ̀ as palliative tó yẹ kó kan tó lórí tẹ kó kó kárí ilé kó kárí oko ká pin jájàjá bó bá ṣe gbà àwọn èèyàn kan tẹ̀ bá ti lára láti ráwọn èèyàn tí wọ́n tún kó sí báàgì míì láti tà á tí wọ́n gbé fún wa tán kọ not for sale sí tán kọ federal government sí gàdàgbà gàdàgbà ìpínlẹ̀ Borno nìkan ló wà sincere ìta gbangba láti inú mọ́tò ni wọ́n ti ń pín fáwọn èèyàn gọ́fìnà ọbọ̀ ló wá hàdí ten ten thousand naira fún àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n gba báàgì ráìsì kọ̀ọ̀kan báàgì ráìsì kan fámìlì kan that is twenty five kg so wá béèrè lọ́wọ́ gómìnà lu ẹ̀ gómìnà pínlẹ̀ wípé bóná kó ráìsì tí ń sí ibo lẹ̀ wá yín wà ibo làgbàdo yín wà no ò béèrè èmi náà ò béèrè sí ẹjọ́ Bọ́lá Tinubu náà nù another thing kí n tó máa lọ òní ti local government autonomy àjọ mọ̀ wípé local government ò function mọ́ for time immemorial kí n sọ bẹ́ẹ̀ mo rántí pé ìgbà ninety nine local government ń function dáadáa títí darí eh, Láyé Ọbásanjọ́ first time second time local government ń function wọ́n fún un location. back then tí nǹkan níyì local government mi ń gbà yẹn wọ́n máa ń fún wọn ní mo ti rí mọ́ǹtì tí wọ́n fún wọn ní sixty seven million naira back then sixty seven million naira now káwọn ìjọba kan tó wá dé àwọn gómìnà wá ṣèpàdé olè láàrin ara wọn ẹjọ́ tiwọn ẹjọ́ gbogbo wọn náà kọ́ ẹjọ́ àwọn tó ṣalága ìjọba ìbílẹ̀ wọ̀nyí ni owó tó yẹ káwọn náà ná lórí ìlú wọn kó sápò ara wọn náà fi sọ pé ok àwọn local government yìí sowó òlu mọ̀kùmọ̀kù ẹ jẹ́ á sọ fún ìjọba àpapọ̀ kán má sanwó directly sápò local government mọ́ ẹ a á create joint account ní state wa managed by both local government and state government so nínú àlàkalẹ̀ òfin òfin dẹ̀ sọ bẹ́ẹ̀ pé tán bá sowó òlu mọ̀kùmọ̀kù wọ́n lè ṣe bẹ́ẹ̀ lóòótọ́ now n tó fi wá sọ ni pé bówó yẹn bá ti ń dé joint account kí state government ó pe fáwọn local government kí wọ́n wá mọ́nítọ̀ àwọn iṣẹ́ àkànṣe tán bá fi ṣe ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn tó bá ti ń dàpọ̀ state government state government ní ń mọ́ ti state salary lásán ni wọ́n ń san fún local government ìyẹn ló fà á tí local government wá fi dàbí ìtẹ́ òkú tí ò fi sí iṣẹ́ ìdàgbàsókè kankan láàrin ìlú meanwhile ìjọba ìbílẹ̀ ló súnmọ́ aráàlú ló súnmọ́ grassroots àbọ̀lá Tinubu dẹ̀ wá wò pé kò yẹ kékeré yìí máa lọ bẹ́ẹ̀ ó gbé state government lọ sí ilé ẹjọ́ ilé ẹjọ́ dẹ̀ dá láre wípé ok àwọn owó ìwòtọ́ sí àpò state government mọ́ directly la fẹ́ kó máa lọ sí àpò local government do you know nílẹ̀ Yorùbá náà la tún ti rí gómìnà tó dìde takò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gọ́vnà Ṣèyí Mákindé out of all people ó against ẹ̀ àwọn alága ìjọba àbílẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n fi iná ṣeré lọ́wọ́ hmm, wọ́n roko abolongo ìjọ́rí tí wọ́n fẹ́ ṣẹ̀wọ̀n wọ́n láwọn kóra àwọn jáde kó nínú agon wọ́n fẹ́ dá ẹgbẹ́ tàwọn lẹ̀ and again kí federal government ó máa sanwó sí joint account sanwó sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ látàrí pé Ṣèyí Mákindé lòun fara mọ́ local government autonomy táwa dẹ̀ mọ̀ pé. Um, personal agenda ni kò sẹ́ni tó lè sọ pé nǹkan báyìí ló fà á ṣùgbọ́n wà ó lè ní ìyẹn túmọ̀ sí pé Ṣèyí Mákindé wà democratic and kò dẹ̀ láàánú òlú lójú kò ẹsẹ̀ máa ṣe bẹ́ẹ̀ mo ti sọ́nà àwọn ètò mi sẹ́yìn ẹ má jẹ́ kí n fìyẹn gba àkókò yín kí n tó tẹ̀ wájú ẹ fún mi ṣẹ́jú méjì mo ń bọ̀. ẹni tí bẹ́ẹ̀ ń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 kí ló fà tápá kan aláfi kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdídì máa steve ẹlòmíì àyà ló máa máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa máa ní ìṣòro àti breathing oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà ń gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough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 ẹ̀fọ́ ló kú tí wo ti ògbólógbò àgbà ló kú tòun tèmi rà pa lọ́rùn lọ́dún bá bọ̀ mí là lọ́dún tí wọ́n fi àdá pàṣẹ láyé tí wọ́n fi ògèdè gbó rẹ̀ lọ́rùn ó ní ìyá ó ní mo gbọ́ ó ní gbígbọ́ tí mo gbọ́ olórí mi ni òjẹ́ jẹ́ wọn níbi tójú rí àyà mi ni ó gbé ẹnu ò sọ lọ́wọ́ àyè o. káàbọ̀ padà well ẹja sọ wípé ọtán lẹ́nu okùnkùn àgbà àgbà kọ́ lèmi ọmọdé ni mí ọ̀rọ̀ àgbà bí ọ̀tá egun yóò ta ìkókóró bí ọ̀sẹ̀ lálọ́ àmọ́ ọ̀sẹ̀ lábọ̀ ọ̀rọ̀ àgbà ní ṣùgbọ́n ẹnu ọmọdé ló ti jáde má wo torí pọ́ jẹ́ mi o sáwé kóńkó ọ̀rọ̀ tó jáde òun ni kò jẹ́ ká jọ ṣàṣàrò lé lórí má fi ẹyin pa òṣèlú wò ó whether you believe it or not I am not a politician and I will never be a politician either now or in future I don't like that game it's too dirty because tí lóun bá díje pé mo fẹ́ dupò òṣèlú kankan kò sẹ́ni tí ó dìbò fún mi o why mi ò lè kó hard earned money mi kí n wá sọ pé mo fẹ́ lọ fi contest kí n máa sọ pé màá fún youth leader kan lówó kan women leader kan lówó kan àwọn àgbààgbà party lówó kan nǹkan nǹkan màá san owó kan fáwọn ọba àwọn ìjòyè ọgbà nǹkan kan kí n tó lè díje may God punish you all so with that mo ti mọ̀ wípé mi lè ṣòṣèlú àǹtí bá dẹ̀ fẹ́ ṣe pósítà pósítà mi ò ní jù kóńkó ló báyìí lọ kọ́kàn gbójú mi jáde ni ìṣègbè màá máa waste owó tí kò sá assurance pé màá wọlé and eléyìí tí máa dìbò tí máa wọlé tó jẹ́ pé àwọn kan ní ọmọ sọ tí mo fẹ́ ṣe fún mi tí ì ṣe nǹkan tó wù mí lọ́kàn láti wá ṣe ni mo máa ṣe because lọ́pọ̀lọpọ̀ gbà àwọn gómìnà máa fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n torí àwọn tí wọ́n promise kó tó di pé wọ́n wọlé torí àwọn tí wọ́n lo influence wọn kó tó di pé wọ́n wọlé àwọn tí wọ́n bá wọn solicit kó tó di pé wọ́n dìbò fún wọn àwọn tó bá wọn persuade àwọn èèyàn kó tó di pé wọ́n dìbò fún wọn tí wọ́n ti negotiate pẹ̀lú bí iye báyìí bá ń wọlé iye báyìí láàmú fún yín bípò báyìí bá wà nílẹ̀ iye báyìí lẹ́ẹ̀mú wá all those things ó sì affect wọn ní state ló affect wọn ní local ó sì affect wọn ó affect wọn ní federal level ìjọ́rí tí àwọn tó wà ní house of rep yẹn táwọn sọ pé wọ́n ṣe nǹkan kan ìjọ́rí tí wọ́n ló láwọn bàbá àṣàlẹ̀ àwọn kan wọ́n bá wọn jẹ gbèsè nìkan tó rí bẹ̀ dé torí pé ẹ̀yin tẹ́ fẹ́ dìbò fún wọn gbọ́rùn lége pẹ̀ntì ọ̀bà ti lówó ẹ̀yin dìbò fún isb dàlẹ́ bá lọ ẹ̀yin náà wà ní ẹ ti ń complain lẹ́ni bá ṣe ń complain so oríṣiríṣi àwọn nǹkan tí ìjẹ́ káwọn èèyàn ó rí ìjọba ṣe nìyẹn with that mo ti conclude lọ́kàn mi ìbọ̀yá lónìí àbí lọ́la mi ò ní dáwọ́lé òṣèlú ṣíṣe so mo ti pa òṣèlú wò ó ìfẹ́ ìlú ni kò jẹ́ ká jọ ní ìfẹ́ ìran wa ni kò jẹ́ ká jọ ní ìdí ni pé Yorùbá wà gẹ́gẹ́ bí ẹ̀yà Yorùbá wà gẹ́gẹ́ bí èdè yorùbá wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè orílẹ̀-èdè yorùbá lélẹ̀ ẹjẹ́ àjọ gbárùkù ti ìdàgbàsókè rẹ̀ torí òní kọ́ o torí ọ̀la ni o afẹ́fẹ́ là ń gbìn lónìí ìjì ni yóò wù lọ́la wọ́n gbàgbé àwa ń dàgbà à ń kọjá lọ àwọn generation mi ń bọ̀ lẹ́yìn wa kí ni yóò jẹ́ òpó tá a là á lẹ̀ dè wọ́n tí yóò mú ọ̀nà yẹn rọrùn fún ọ láti rìn ní táwa rìn pẹ̀lú ìpọ́njú tá a rìn pẹ̀lú agídí tá a rìn pẹ̀lú ìnira dọ́sẹ́mi pé ká tó filẹ̀ fáwọn náà káwọn náà tó rìn pẹ̀lú ìpọ́njú ìnira àti ìdààmú ọlọ́run ràn wá ṣe o etí ìgbó àtàyà àgbà ṣe ọlọ́run fìfún yóò fẹ́ mi tí mo sọ̀rọ̀ náà àna olódùmarè ò ní fi wá sílẹ̀ kẹ́ ẹ tó kúrò ẹ láìkẹ́ fọ́lọ̀ péjì mi lórí facebook ẹ láìkẹ́ fọ́lọ̀ péjì mi lórí facebook Awikonko TV Awikonko live ẹ subscribe sí youtube channel mi authentic yorùbá tv authentic yorùbá tv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 gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ irinṣẹ́ yín ò ní dojú ìjà kọ yín gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ irinṣẹ́ yín ò ní dojú ìjà kọ yín lágbára ọlọ́run ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ̀ ní gba lẹ́tà ìdádúró lẹ́tà tí ó tẹ̀ yín lọ́wọ́ lẹ́tà àgbéga ni láṣẹ Èdùmàrè kí lè yín ó dùn kọ́ ọ̀dẹ tí wàá rójú kájọ fayọ̀ gbénú ìlú Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi lẹ́ẹ̀kan sí mọ́ ń dágbére ti kú kọ́tàrún kọ́ ó tún ti gbà mí ká tó pàdé ìrètí yá Àkàndá mú relé mi